èèwọ̀ ni fún mi mi ò gbọ́dọ̀ tún fojú kan ìyá mi yálà ó wà láyé àbí ó bá di òkú ní ilẹ̀ yorùbá gbogbo ìlú kọ̀ọ̀kan ni ó ní èèwọ̀ àwọn nǹkan tí wọn kò gbọ́dọ̀ ṣe pàápàá jùlọ fún ọba wọn o lára àwọn ìlú tó wà ní ilẹ̀ yorùbá ní odò ọwá ní ìlú kan ní ìjọba ìbílẹ̀ òkè ẹ̀rọ ní ìpínlẹ̀ kwara fún ọba aláyé tó bá jẹ nílùú odò ọwá tí à ń sọ yìí èèwọ̀ ni fún láti fojú rí ìyá tó bí lọ́mọ yálà ó wà láyé tàbí ó bá di òkú yàtọ̀ sí èyí èèwọ̀ tún ni fún ọba náà láti fojú rí ọmọ tuntun tí ìyàwó rẹ̀ bá bí fún títí ọmọ náà yóò fi pé oṣù mẹ́fà nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ọlọ́tà ti ìlú odò ọba Joshua Adégbuyì Adéyẹmí Aníyẹlóyè kejì ó sọ pé òun ni ọba kejì tó jẹ lórí ìtẹ́ nílùú náà tí ìyá rẹ̀ sì wà láyé nígbà tí ó jọba o ní kété tí ọlọ́tà bá ti gun orí ìtẹ́ èèwọ̀ ni kò gbọdọ̀ fi ojú kan ìyá rẹ̀ láyé tàbí ó bá dòkú ó ní láti ọjọ́ tí wọ́n ti ó ní láti ọjọ́ tí àwọn ìwẹ̀rẹ̀fà ti wá mú òun láàrin òru tí wọ́n sì gba ọ̀já tí ìyá òun fi pọ̀ òun tí ìyá náà ti fojú kàn gbẹ̀yìn títí tí ìyá náà fi jáde láyé lọ́dún 2023 Rotimi Orílọ̀ ló ti ń jábọ̀ ròyìn láti kàn ní amóhùnmáwòrán Wisdom Yard.